محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أفون ترى يبقى تسأل سواجه تسأل هو يقوى شوان باب الهبة والعمران والرقبة الهبة أبن لندن العمرة أبن تتتوكف الرقبة أبن تلاقي أتمي أتوا أنصب أو لنتابع تشوف alheba wọn náà nìkan bóyá sẹni tó bóyá tó ní bójú wẹ̀yìn ṣùgbọ́n alùmùrọ̀ onílẹ̀gùn tẹ gbọ́n ẹlòmíì tó wá fi rọ̀ sára àgbésí ayé rẹ̀ lópin ìgbà tó máa ń bẹ láyé mo bọ̀ ní nǹkan yẹn tó o bá ti kú nǹkan yẹn padà sọ́dọ̀. rúkùbá ọ̀nà ní táwọn èèyàn sáńtì mùrọ̀ kọ́bà ara wọn lórí ẹ̀ wọ́n sọ òun náà sọ wọ́n sọ pé tó ti kú òun náà sọ pé tó ń bá ti kú ó ti kú so al-umrah àti náà wọ́n ní lé tó bá kú yẹn lé wọ́n lè lé máa gbélé yìí bá wà láàyè náà ẹni gbowó ilé ọ̀padà sọ́dọ̀ ẹni tó níbẹ̀. tẹ́lẹ̀ náà ń pè ní al ẹ̀bùn lọ́nà ṣùgbọ́n wọ́n lọ mọ́ ìsẹ̀mí ẹni dáàbùn lópin ìgbà tẹ́ni bá ń bẹ gbogbo bó tilẹ̀ wù kẹ́mi rè ókun tó ìmọ̀tẹ́ tó bá ti kú yóò kó lọ́dọ̀ àti sàlàyé tó wá nínú àti kan nínú ó ti ṣe bọ́ ọmọ rẹ̀ ọ̀kan nínú ọmọ rẹ̀ lẹ́nu tó wá fẹ́ pe ànábì sọ̀rọ̀ láì tó làm jẹ́rìí wọ́n lè bá a sọ pé tí gbogbo ọmọ tó bí náà lọ ṣùgbọ́n nírú ẹ̀bùn tó ní rárá wọ́n ní ẹ má pè mí ẹ ṣe dọ́gba láàrin àwọn ọmọ yín lónìí afọ́nmi tí sọ fún wa pé arrojú fil hiba arrojú fil hiba. kéèyàn gba dógún yẹn padà nítorí mo ní mo bọ sàpadà fún ọmọ nítorí mo bọ yẹn sáwò tọba tó wà gbà ẹ̀ ń bọ ọmọ. عن ابن عباس رضي الله عنهما قال قال النبي صلى الله عليه وآله وسلم العائد في هبته كالكلب يقيء ثم يعود في قيئه متفق عليه وفي رواية للبخاري وفي رواية للبخاري ليس لنا مثل السوء الذي يعود في كبته كالكلب يقيء ثم يرجع في قيئه وعن ابن عمر وابن عباس عن النبي صلى الله عليه وآله وسلم قال لا يحل لرجل مسلم أن يعطي العطية ثم يرجع فيها إلا الوالد فيما يعطي ولده رواه أحمد والأربعة وصححه الترمذي وابن حبان والحاكم وعن عائشة رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يقبل الهدية ويثيب عليها رواه البخاري أوقع أتريك أبو هو سارة ونوى أبو يجب bùkátà من بيجي بايبو يجب gbígba من بيجي فوني لبو ṣùgbọ́n bùkátà ni ló máa ń bí gbígba sàrà àánú ló máa ń bí ṣíṣe sàrà àánú ló máa ń bí ṣíṣe bùkátà ló máa ń bí gbígbà ṣùgbọ́n ẹ̀bùn nínáwó ìfẹ́ ló máa ń múni ṣe fífa yẹ kíkẹ́ ó lè wà sílẹ̀ ló máa mú ní gbà eléyìí tó túmọ̀ sí kékeré ṣe bùkátà ló máa ń jẹ́ ká gbẹ̀mù wọ́n náwó ọ̀fẹ́ sẹ́ni kejì rẹ òun fẹ́ fààyè kíkẹ́ ọ̀rá yìí jókòó láàrin sílẹ̀ lójú ọgbà ìdí ni tó fi jẹ́ pé tí máa jẹ́ fóun ló lówó jù láwùjọ tí wọ́n bá fún un lẹ́bùn yọ̀gbà tó kò sí kankan tí jẹ́nẹ̀rà lọ lọ́pọ̀lọpọ̀ gba ibi tó bá sọ sí ni wọ́n gbàgbé rẹ̀ bẹ́ẹ̀ ni láéláé ẹni tó sì jẹ́ ipe kò ní tó yàn ó lè kò yàn lẹ́bùn dábàá wa pé torí bùkátà rẹ ni ló ṣe bùn ọ bùkátà rẹ ló di ọgbà rárá torí ẹ ẹgbẹ̀bùn lọ́dọ̀ ẹ̀ tí ò tó yín ẹgbẹ̀bùn lọ́dọ̀ ẹ̀ tó tó yín ẹgbẹ̀bùn lọ́dọ̀ ẹ̀ tó tó yín lọ nítorí pé ẹni tó bùn yín lẹ́bùn ẹnitúgba lérò ní pẹ̀pẹ̀ tó fi ń bonyin lẹ́bùn náà ní gbọ́fẹ́ náwó ìfẹ́ sí i ẹ̀yin náà wàá fẹ́ fi àyè fẹ́ sílẹ̀ lóde kẹgbà nítorí pé bíta bá ti ń ìfẹ́ máa ráyè jókòó torí pé mi ní kíkọ́ máa nífẹ̀ẹ́ tó bá ti ike tẹ́nìkan bá tí wọ́n pín láàrin rẹ àti ẹ̀kọ́ sífẹ̀ ìfẹ́ rí mi rẹ látọ̀ ọ̀nà tó lè gbà tó fi lè sọ́dọ̀ ẹni tí ó gbà tiẹ̀ ó náà ní kó máa ní nǹkan kó máa kó máa kó náà máa gbà á padà fẹ́ràn rẹ náà àbẹ́yìn náà ti dára yín wò so tó máa ń wọn náà ní nǹkan tó máa ń wọn gbogbo àwọn àlékún rẹ̀ tó máa sọ gbogbo rubbish tó máa wí pa rẹ̀ ló ti pé ń change torí ẹ̀ látàrí pàǹbùrà nìkan ìfẹ́ máa ráyè tètè sòṣùpọ̀ sàrà bùkátà ló máa ń bì bùkátà ló máa ń bí kéèyàn gbà àánú ní já fún yẹn àánú ní já fún yẹn sàrà tẹ́lá bùn yẹn lẹ́bùn lẹ́yìn náà ẹ̀bùn lọ́pọ̀lọpọ̀ ìtọrọ kó ló máa ń bi ẹni tí ń gbẹ̀bùn kì í tọrọ lọ́pọ̀lọpọ̀ ẹni tí ó gbẹ̀bùn kì tọrọ àmọ́ ẹni tí ó bá gba sàrà jẹ́nẹ́rálì yọ tọrọ. máa ń sọ fún yàn kí sàrà nìgbà ọwọ́ alẹ́ mọ̀ pé sọ ma tọrọ ni ẹ dákun ẹ má bínú ní ìmọ̀ pé ẹ tọrọ nítorí pé ẹni tó yọ fẹ́ tọrọ sàrà yọ tọrọ yọ tọrọ ẹ ràn mí lọ ẹ sàánù mi yìí ti pọ́nà tó ń gbé gbá káfa tẹ́tí mọ̀ pé Islam ọ̀gbà kéèyàn sọ fẹ́ bá àmọ́ Islam gbà pé mùsùlùmí ọ̀ràn mùsùlùmí lọ́wọ́ wọn lọ wá bùn yẹn lẹ́bùn ẹni tó bùn lẹ́bùn ọ̀tọ̀rọ̀ kankan lọ́dọ̀ rẹ̀ wọn lọ màmá ló bùn o tún wá bùn tán tọ́tọ́ kọ́ gbà padà níta sọ nù ẹ bàbá ta yìí mo bọ̀ gbàgbó yìí mo bọ̀ gbé mẹ́tò yìí lọ mo bọ̀ gbalẹ̀kùn gbàkọ́kọ́rọ́ lé yìí mo bọ̀ ọ̀ bàtàtà fún ọ lánàá dà agota fún ọ dà mọ́tò tá a gbé fún ẹ dà kọ́kọ́rọ́ yẹn dà ti lọ kó bàtà pé ó ní kódà tí ẹ ti wọ̀ ó ti ẹ̀dá bẹ̀ kó bẹ̀ aago tí mo fọ́ ń kọ́ bọ̀ ọ bẹ̀ hàn mọ́tò yẹn ń kọ́ páàkì hàn kọ́kọ́rọ́ ilé yẹn ń kọ́ onígbà hàn kí ló rí kọ́kọ́rọ́ ilé mi ni mọ́tò mi ni bàtà mi ni aago mi àbíkí náà tọ́ ọba pé tó kò mí jáàpù ọba pé jáàpù <laughs> sọ́tọ̀ ìwọ tó ti bùnyàn ní nǹkan kó tó wá padà pé oògùn mọ́ yóò bá lẹ́bùn àwọn lè kékeré burú mẹ́ táwọn bá pé egun lé bàbá àwọn òjò tí ọba túnjó máa ń kọ́ ẹ̀yin ẹ̀yin ẹgẹ́ bí ẹ̀yin tẹ̀ ń sin eégún tẹ̀ ń bọ eégún tẹ̀ ń méjì kan tẹ̀ ń ṣẹbọ eégún ti jẹ́ wọ́n á pé eégún lé bàbá rí òjò wọ́n má jó má nì eégún náà di mùsùlùmí ẹ̀ ń tanra yín jẹ eléyìí jẹ́ bí ó ti jẹ́ jàre eléyìí jẹ́ tàn sí ń dá tàkàtà níta fẹ́ fàyọ ní pé lọ́dọ̀ àwọn tí ọ̀gbẹ́sìn yẹn yóò fi fẹ́ òun bùn ó tún bùn wá èsì ṣe islam wa fẹ́ sẹ́la ìfún akẹ́ ìjọ́tọ́ tá a bá láàbù yẹn ní nǹkan káàsì láàbù ọ̀ma. abdullahi bin abbas radiyallahu anhuma ọgbà ọ̀rọ̀ yìí wá látọ̀dọ̀ anábà muhammad sallallahu alayhi wa sallam ó ní alàáhì alàáhì fi hìbẹ̀tẹ̀ yìí kẹ̀kẹ́ olùpadà gbantó búyàn padà àpèjúwe rẹ̀ dàbí tajà ẹnìkan lè ké kílógún ọdẹ lajá <laughs> ó lè ké kílógún ajá tó ṣe yí pé ọlọ́run gbà pé tó bá sọ ọdẹ tó mẹ́ran wá fún wa ká jẹ ọgbà wọn lákòójú rẹ dàgẹ́ bíi tájà ní adájọ́ ọ̀gbọ̀lọ̀gbọ̀ gbélé àti kí ládàrí ọmọdé kìrọ́ọ̀tì kìrọ́ọ̀tì kìrọ́ọ̀tì lójoojúmọ́ lèwà yàtọ̀ sọ pé kìrọ́ọ̀tì méjì méjì lójoojúmọ́ òní kéjì ẹ̀ bọ̀ kìrọ́ọ̀tì ẹ̀yọ̀ kan wọn níbi òkè ńlá ni èyí oníṣẹ́ rí mélòó lọ àyíké lónìí tó wọn á máa dé kìrọ́ọ̀tì kò sínú rẹ̀ ń dùn àwọn awitán kì í ṣe ajá wọn ní olùpadà bá ń tó fún ni padà àpèjúwe rẹ̀ dàbí ti ajáde lọ́nà wo ìrìn ànábì sallallahu alaihi wasallam ó ní yàtí ajá tó ṣe pé a máa bì kalẹ̀ thumma ya'udu fi qay'ihi tí ó tún á padà lọ kó èébì rẹ̀ jẹ subhanallah yóò bì kalẹ̀ yóò tún padà lọ kó jẹ kí náà yín gbọ́ yín bẹ̀rẹ̀. sọfaramọ sọfaramọ ó ní àpèjúwe rẹ dàbí ẹbí tajà tó ẹbí tó bá di kalẹ̀ yóò tún pé ibi rẹ jẹ. Thank eléyìí ni àdéhùn táwọn olùmọ̀ọ́bí sẹ́rí lórí gbogbo ẹni tó bá ti bọ̀ yẹn ní nǹkan kan gbọ́dọ̀ gbá padà náà. alimami Bukhari àti Muslim ló gbé jáde. ọ̀dà tó bá tẹ́lẹ̀ tí a bọ̀ ní nǹkan kò ló dáadáa kọ́ sáà lè gbà padà. ẹni tí a bọ̀ ní nǹkan náà bá tún bọ̀ ẹlòmíì sáà lè pé kí wọ́n sáà wò ká gbà padà. òkú ọmọ ya ń dábọ̀ kú ni ọ́ ọgbọ́n ìtumọ̀ra wọn náà tún bún yẹn à nítorí láti bùn yẹn bó ti sẹ́ bó ti sàn kọ̀ọ̀kan wọ́n mọ̀ lópin ìgbà tí ọba ti pín nǹkan yẹn wọn ò lò láti fi sẹ́ lọ wáàzí náà ló tún ṣe òtún nílé gbà padà wọn kàn sí wáàzí ní pé subhanallah tó máa mọ̀ pé bó ṣe lóyún ní fún ọ torí ẹ eléyìí jẹba ìyapa wá láàrin. الإمام الشافعي رحمه الله àti alimami ahmed rahimahullah lórí pé ǹjẹ́ tá a bá fún yẹn ní nǹkan sọ́tọ́ ká lágbà padà àbí ọ̀tọ̀ ká lágbà padà ìgbà tí ìmáàmù ahmed tó sọ pé kò tọ́ sẹ́nikẹ́ni bá ti gbọ̀n yẹn ní nǹkan kan pé kó gbà padà kí ló dé tẹ́ fi sọ bẹ́ẹ̀ ó láti dìyàn olùkọ́ àná bisalòlá àìsílá ni olùpadà gbantó gbìyàn padà àpèjúwe rẹ̀ dàgbẹ́ bíi gàdá sẹ́kẹ́ yóò bì kalẹ̀ yóò tún padà kó èbí rẹ̀ jẹ tọ́ ìjẹ́ tó bá débẹ̀ àpèjúwe yìí kìí ṣe àpèjúwe tó dáa ajẹ́kẹ́ gbogbo ẹni tó bá gbìyàn ní nǹkan kọ́ kọ̀tọ́kùtùn gbà padà mọ́ ìmáàmù Ahmad lọ sọ bẹ́ẹ̀ ìmáàmù Shafi'i rahimahullah ó ní lọ́dọ̀ tèmi àdéhìí tọ́ka sí pé kò burú téèyàn bá bóyá ní nǹkan kọ́ gbà padà kò burú pé téèyàn bá bóyá ní nǹkan kọ́ gbà padà nítorí dájá bá pọ̀ kalẹ̀ tó tún pé pọ̀ rẹ̀ jẹ tó bá bì kalẹ̀ tó pé ègbè rẹ̀ jẹ àtúrọ̀mù kan ńlá tó bá yàgbẹ́ kalẹ̀ tó tún pàgbẹ́ rẹ̀ là èwo ló burú mẹ́ tẹ́ẹ̀kẹ́ ká burú mẹ́ mo rò pé yòó rájà rí mi níbi ìyàgbẹ́ tó tún fi jẹ́ tán ó tún jẹ́ tó tún lálẹ́ èmi ti rí ee wàlá àmọ́ ti lé ní thirty five years ajá yẹn ó yí àgbẹ̀ tán fáìfáì ó sì tún la fáìfáì ọjẹ́ tó tún la tó fi ẹ́ kí ló ń ọ̀nà ọ̀hún ò ní kọ̀. <laughs> so ìmáàmù Ṣàfi'í ní kí ni kí ló burú nípa àjà àjà pọ̀ oko jẹ obì eh, oko jẹ ọ̀yàgbé oko jẹ sùn torí ẹ lọ́dọ̀ tó àpèjúwe wa ó fi hàn pé kò ború ọba gbóyàn ní nǹkan kan gbà padà bó ti ṣe pàjá a máa pọ̀ kalẹ̀ kó tún kó jẹ a máa bì kalẹ̀ àdéhùn kan náà ní bá fi gbọ́ eléyìí lẹ́nìkan tó fi gbọ́ èyí so ọwọ́ ya ìmáàmù Ahmed lẹ́nu pé ah, ah adúrú ìmàtí ìmáàmù Ṣáfì yẹn kó wọn ti wá gbọ́ ọ̀rọ̀ yíyé báyìí tó ń tọ̀ tó ṣe é ṣe ká gbọ́ yíyé ó ṣe é ṣe wà láì ó ṣe é ṣe pé ẹni tó bá nígbà tó tún padà gbá tó lọ́nà wo lọ́nà pé tájá bá bì kalẹ̀ ètò máa kó nǹkan rẹ̀ jẹ àwọn gbọ́n má fi ṣe pé kò burú. ìmáàmù Ahmad wa sọ fún ìmáàmù Shafi'i ìgbò nítorí pé báàdì ti ṣe wa wọ́n fààyè àgbọ́yé yìí sílẹ̀ ó tún fààyè àgbọ́yé mi sílẹ̀ ẹjá wo rìwáyà tó tẹ̀lé rìwáyà mi wá lọ́dọ̀ ìmáàmù Bukhari lórí ọ̀rọ̀ yìí kan náà anabi sallallahu alaihi wasallam laysa lana mathalu saw àpèjúwe kápèjúwe kìí ṣe tiwa àpèjúwe ebú èsè e tàwa mùsùlùmí àpèjúwe kápèjúwe kìí ṣe tiwa àpèjúwe ebú èsè e tàwa mùsùlùmí alladhi ya'udu fi hibatihi kal-kalb torí náà ẹni tó bá bóyá ní nǹkan tó tún padà gbá padà ó dàbí ajá nù yaqi'u thumma yarji'u fi qay'ihi tí ó bì kalẹ̀ tó tún lọ kó èbì rẹ̀ jẹ ṣé wọ́n ń yín nù àbí wọ́n ń bò wọ́n ń bò ní wọ́n lápẹjúwe lápẹjúwe ṣe tiwa àpẹjúwe bú e ṣe tiwa màdá ni mamu ṣáfi ti fọ pé yẹ eléyìí ti hàn pé àtìkè alákọ̀ọ́kọ́ náà ń pọ̀ pọ̀ wa tìrẹ̀ ló ti jẹ́ pé nínú mà ẹ̀ ní neglect àdéhì kankan ẹ̀ ní neglect rìwáyà kankan ṣé o kí gbogbo àdéhì yìí kankan náà ní sọ́ńpa rẹ̀ ẹ̀hẹ̀ sẹ́yìn máa ń sọ pé rìwáyà alákọ̀ọ́kọ́ ti tó wa káwọn gbogbo ẹ̀gbà wa mi ìjọba gbà wá kọ́kọ́ múra rẹ̀ ò ní lágbọ̀ yìí tó pé torí ẹ̀ rìwáyà mi lè wá ní sọ pé harafi kan ló fi lé sí omi lè jẹ́ gbólóhùn kan ló fi lé sí omi lè jẹ́ ike sẹ́ńtẹ́sì kan ló fi lé sí omi lè jẹ́ sẹ́ńtẹ́sì bí ṣe ń lé títí ń síyàn bẹ́ẹ̀ lòfin tá a lè múnu rẹ̀ ọ̀mọ̀ pọ̀ torí ẹ̀ ló ti jẹ́ pé wọn yìí neglect riwaya kankan nínú àwọn riwaya hadith ẹ riwaya rìwáyà kejì wàhálà eléyìí túmọ̀ sí wípé bí ajá lórí o wọ́n tó gbìyàn nígbà tó tún gbà padà èèyàn kan tí o tí o tí o hùwà ọ tí o hùwà ìwà bíi jájá ní kíkó tó máa gbẹ̀rẹ̀ la bá ti jẹ́ ike ogun yẹn ní nǹkan tún lọ gbà padà síbẹ̀ mọ̀ pé ka mo lè ṣe lórí máa jẹ́ ogun yẹn ní nǹkan ṣé wọ́n ní kéèyàn ọmọ ìyò kọ́ máa ràn kù nígbà tó ọmọ pé òyò ọ̀ràn ràn kù tọ́wọ́n kí ń gbọ́ báyà ọ́ padà sọkùn lẹ̀ tọ́ba ti sọkùn lẹ̀ yóò hàn sí bí ń pọ́ torí ti ilé bá lágbára láti kéèyàn ọ lágbára láti bùnyàn ní nǹkan ọwọ́ à ń tètè pé gbogbo èèyàn ń bùnyàn ní nǹkan ọ̀fẹ́ lọ́wọ́ àgbẹ̀ tó wá gbé fáànù yìí ó sì níjọ yọ kan lọ láyé ooru ní mú yìí. ooru wá fẹ́ pọ́ kílò tó má ọwọ́ àgbọ̀ fún ẹni tó gùn ní fáànù pé ọ sáwo fáànù sáwo báwo ànímọ́nìkọ́ sáwo ebí mi náà mo fún ọ lọ́ba gbélé lọ́ba tilẹ̀kùn máa pọ́ parí nù ẹ̀ ń bọ́ ọ kì í wà torí de eléyìí báyìí àwa náà àti gbọ́dọ̀ máa ń gba nǹkan gbà lọ́dọ̀ ẹ̀ tó wa torí pé dáná bùn anábì sọ̀rọ̀ láì sí náà lẹ́bùn yín máa gbà Islam sì wá pé ká bí ẹni tó fẹ́ bùn alẹ́bùn pé ságbára kà wá lópin ìgbà táwọn ọba ti fura lópin ìgbà tí a bá mọ̀ haram ni ló ti rówó tó fi rà á bí ẹni tó ṣiṣẹ́ ń báǹkì bí ẹni tó pé ṣe owó èlé ní ṣe bí ẹni tó pé ó ń zìnà ní owó zìnà ní ń pa bí ẹni tó jẹ́ babaláwo owó aláwo náà ní fi ra gbogbo ní ti ń ra àwọn ọ̀daràn gbogbo lọ́wọ́ ara nǹkan ló fún ọ kíkẹ́ àkàrà yìí gùn ní jẹ́ wọ́n sì ní ìfẹ́ wọ́n sábà gùn ṣé náà jẹ àkàrà fifty naira ní ṣé máa wú àbí sátọ̀rà fifteen naira wúwo láyè sí kò wúwo tó bá ti lọ́ọ̀fẹ́ yóò wúwo lọ́wọ́ òní wúwo yóò wúwo bàjẹ́ yóò wúwo lọ lọ́wọ́ rẹ̀ ó gbá kínní àní gbà lè má dá dara yọ nítorí hàn yìí babaláwo ni ọ ò ní ìdúsẹ́ babaláwo lọ èmi ò sì lè jẹ́ ọba onye wò kó nǹkan lọ́lẹ́tọ̀ sí ká fún mo rò pé tí rí bóyá sáàdì kanú àdéjì kan sanabi sallallahu alaihi tó fún Umar lówó tí Umar wá sọ pé ẹ bá fẹ́ni tó ní bùkátà sí jù mí lọ anabi sallallahu alaihi sọ pé tí nǹkan kan bá wá bọ́ nínú owó ilé ayé yìí tí èsì pé wọ́n lọ tọrọ rẹ̀ kì í sì ti pé wọ́n lọ ń gbà á kódà kó ti kó ní bùkátà sí ìwọ wá fún ẹlòmíì tó ní bùkátà sí ju ọ lọ kó fi gbà ládà àdéhùn yìí fi hàn wá pé ẹnikẹ́ni tó bá bùn alẹ́ gùn ẹ gbọ́dọ̀ fojú di ẹ sì gbọ́dọ̀ fojú di tó bùn yẹn o lópin ìgbà tó bá ti pé tó bùn yìí ṣe tọ́nà sí léwọ̀ ẹnìkan kan lọ́ọ́ gbé sí blófin kan fún ọ lọ́wọ́ á ní ó sì wọ́n ní o wọ́n ni mo fún òun pé ọ̀daràn ọ̀daràn aláìpé orí abatẹnijẹ́ àbí òye wa wọn náà wàá gbà wọn fi sábẹ́ aṣọ sọmọ kọ́lọ́ ń rí ọ sọmọ kọ́lọ́ ń rí ọ àwọn mẹlẹ́kẹ́ ọtí kó kọ́ ọ sínú àwọn ọ̀daràn bẹ̀ àti kọ́ lọ fọ́ dànù tí kálukú ó sinmi ẹ̀ àbẹ́nìkan ni mo fẹ́ sọ lórí kan ọkàn kékeré ń sọ ọlọ́run tó bá dóńdè ọmọ mú lọ tó bá ti ń mu lọ tó bá ti jọ exam àwọn arúnmalẹ̀ ni wọ́n á bọ̀ dáhùn á irúnmalẹ̀ bá lọ́pọ̀lọpọ̀ máa fi ń tẹ́lẹ̀ bá lọ́rọ́ ti bìlíìfù pé irúnmalẹ̀ kan ní ọ̀bùn dáhùn ṣé irúnmalẹ̀ wa máa science and technology ti wà ń kọ́ pure mathematics pure mathematics irúnmalẹ̀ kí irọ́ lásán ẹ fẹ́ mi tó ọ̀pọ̀ òṣèlú kódà tí wọ́n bá fún ọ ní rìsíìtì òní òní páàsì ọ̀pá yóò bọ̀ òtún ní páàsì lọ́ba gbẹ́rún máa lẹ̀ yín náà sẹ́mi pé gbogbo orú àwọn nǹkan náà làwọn èèyàn máa bunra wọn láwọn àwùjọ tiwa kódà yóò tún máa ma fi ọtẹ gbẹ̀kan ní kó fẹ́ fún ọ lóòka kan òka grandpa ló fún un wọn á ní káwọn bá rí ọmọ rí tọgbọ́n káwọn fún un báwọn bá ti lò fún thirty years báwọn náà fọ́n máa rí ní dáa lọ́ máa rí nu kó wọ́n fọ́n ọ lóògùn wọ́n fẹ́ bá tiẹ̀ jẹ́ ni. mi rò pé yé wa àmọ́ akramakumullah fóònù kan ni ń dání tó ní láàmú dákúdájí ní gbogbo ìgbà tọ́ba wà lọ́dọ̀ rẹ̀ ńjọ́ kan yọ wà lọ́dọ̀ rẹ̀ bí ara kọ́sẹ̀ kan ọwọ́ abùn ọ islam ọgbà kò fojú di jazakallahu khaira wàá gbà jẹ́ kàn pé má gbé lọ sílé rìpíárà kọ wọ́nà bó ti tà mo rò pé yé wa ẹ̀ torí wọn lẹ́nu tó bá ń wá wàhálà tí ò ní òkú mọ́tò ni ẹgbẹ́ ọ̀rà tani ó gbowó ẹ̀jẹ̀ mẹ́kò ni hmm. torí ẹnu rí wáyà àwọn Yorùbá wọn ní ẹni bá ń wá wàhálà tí ò rí ẹ̀sọ́ fún pé kóró kú mọ́tò ó makaniki ni ògbówó ẹ̀jẹ̀ makaniki ni ògbówó ẹ̀jẹ̀ wọn náà wọn lọ lé bàbá rí kíá báwo pé bíi tí owó rẹ ọ̀tẹ̀ sí ni ọ̀rọ̀ ra ta pàǹdà kí kálukú sinmi tó o sọ jẹsàkọlá ọkẹ rẹ jẹsàkọlá ọkẹ rẹ gbọ́dọ̀ pé yé lọ́la ọba kíni tí mo fọ ẹ̀ẹ́dí wọ́n ti tẹ ké torí ká ná lọ́ọ̀gì lo díjítà nìwọ̀n ó ti ta kíní tí kálukú ó ti sinmi àmọ́ òní fojú di torí pé ẹni tó bù ọ ní nǹkan tó o fi lè gbà á lópin ìgbà tí o bá ti jẹ haram ó tún ní jọ èèyàn má lójú rẹ̀ báwa náà ṣe rí o wọ́n gan alára àgbọ̀nyàn ní nǹkan ní ìsìnkọ́ má gbà nǹkan yóò ti dára kò sí ṣùgbọ́n àtọ̀ ń bẹ̀ kò sí kíní kan bẹ̀ mọ́kàn ní ìfẹ́ ni ojú wo ló fi máa wò ó rí i pé kò sí bó ti lè kà á fún tó yóò ṣubú lójú rẹ̀ tó torí di eléyìí ẹnitọ́ bá bùn wa ní nǹkan ká gbà á lọ́dọ̀ rẹ̀ tí o bá ti sí nǹkan kan tó lè mú wa má gbà. ìsìláàmù ti tó kọ́ alẹ́ kọ́ pé ẹni tí ó bùn yàn ní nǹkan kò gbọ́dọ̀ fojú di ń tọ́ fẹ́ bùn yàn ẹni tí ó bọ̀ ọ̀ gbọ́dọ̀ fojú di ń tọ́ fẹ́ bùn. èèyàn méjèèjì lọ bá wọ ìgbà tí wọ́n fẹ́ bùn ní nǹkan wò kó kéré nítorí tó bá ti wò kó kéré òní lè ṣe má. a àwọn Yorùbá náà gbà ń bẹ̀ wọ́n ní kò tó nǹkan ní sọ ní di ahùn ó ṣe déédéé ní sẹ̀rí àkọ́wà. ìwọ náà lára wọ́n wò kó kéré kọ́ ọmọ gbà kò tó nǹkan ní sọ ní náà di aláìmoore ìwọ tó gbà tí wọ́n bá ti ní kéyìn kí lọ́ọ́ fẹ́ fún wọ́n fún fún fún mo ju agbára rẹ lọ kí làwọn sọ aláìmoore. àbí kó tiẹ̀ fọ́ kọ́ ọmọ ìyanu lè sọ pé bẹ̀rẹ̀ sọ́kọ́ lọ́ọ́ kẹrọ̀ ṣókòrò kékeré ní kí ló fún mi dé rógùn mi tí wọ́n ń gbé àbí òye wa àhà oníkòtò ganu ọ̀dà láìmọ̀ọ́rẹ́ ìsìláàmù gba ẹni tí ó fún yàn wí àtẹni tí yọ gbà tó fi ìgbà tí n tó fẹ́ fún yàn tó bá ti jẹ́ haram kò sì jẹ́ ní máa fa ní lọ sí di haram kò sì jẹ́ pé ọ̀nà burúkú ni wọ́n ti rí nǹkan o kí ló fẹ́ mú ọmọ gbà kò sì sínú pé tó o bá gbà ìwọ àtẹni tó níjọ rárá yín lọ lórí àtìsẹ lọnà tẹ́lẹ̀ ìtumọ̀ sí wípé ẹsẹ káwọn náà fi kọra ọ káwọn búra wa ní nǹkan nítorí bá ti ti bọyàn gbàgbé ẹ nítorí pé tó o bá gbàgbé ẹ ọ ìyá òṣòre tán lóṣòtì bàbá ńlá bàbá tó bí bàbá rẹ̀ gúnnù torí tí wọn bá ti sóore tán fún yàn tó bá lóṣooṣì ọ padà dùn rè mú nǹkan sì yọ ni kó tó bá ti bọ̀yàn ní gbàgbà díẹ̀ máyínọ́ọ̀sì ẹ̀ pátápátá kúrò nínú nǹkan tó lọ́n fún ọ rí ìní máa jẹ́ kéèyàn ní ládàá lọ́dọ̀ lọ ìní máa jẹ́ kó oore téèyàn ṣe fún yàn kọ́ lọ́wọ́ ẹ téèyàn fún náà mẹtọ bá jẹ kó gbogbo sẹńtẹ tó bá sọ ọ máa sọ mọ́rọ̀ pé èmi tó ṣe pé èmi tó so pé mo bu ọ ní ni kéèyàn ló bí kẹ́ni dágbádá fún ọ nù wọn á dá nkọ̀pìlìtì àti bùbá àti sọ́rọ́ wọn àlọ́ bá kó sínú ẹ̀ lọ́ba tó lọ wá ọba wa mọ́tíláṣí wa àti bàbá tó wá fún ọ lágbádá ẹ wá pẹ̀kí ara yín àtọ̀rẹ́ rẹ̀ kẹ́ni wá ń bọ̀ ni ọ̀rẹ́ wa sọ pé Ah, ọ̀rẹ́ wa masha Allah àbí ẹ̀fẹ́ gbéyàwó lónìí ni tọ́ba ah, ni a adúpẹ́ fọlọ́ ó ju ìyàwó lọ adúpẹ́ fọlọ́ ni ọ̀rẹ́ tó wá bùn ọ́ lágbádá wa sọ pé kíni <laughs> àwa la bùn àwa la bùn agbọ bíi mẹ́kò tí ń wọ̀ ká lójoojúmọ́ náà ló tù wá rí la bá ní ká bùn lélẹ̀ ẹ́ tó tún lè wọ́n mọ́ láyé <laughs> tọ́ ọ bá ti lè ka báyìí ó dè mọ́nú apàtì ní pé wọ́n ó tún ní rọrùn má tiẹ̀. àmọ́ tí bàbá tó gún ọba tó bá mẹ́nu kó ń bẹ̀ tó mójú kó ń bẹ̀ tí ò tiẹ̀ ṣe bí ìgbà tó máa bó ṣe rí i. wàláhì orí kọ́ máa lò títí tí ègbó ìrègùn yìí jẹ́ ká sàǹfààní lára tí wọ́n fún ni tí wọ́n ń ṣèrègùn lórí ẹ̀ bóúnjẹ náà lẹnìkan bá rà fún ọ tó ló ń fún ọ tó ti jẹ tó ti gbàgbé tó bá sèrè gún lórí ẹ ọ̀fẹ́ bíi kákó lè pọ̀ ọ kó tó padà sí bó ti wà sínú akọkọ gbé nǹkan rẹ fún kalanfọọmù tí mo sọ fún ọ pé mò ń fóúnjẹ rẹ ẹ má gbàgbé pé bùn ni o tó pé wọ́n tọrọ tẹ́lẹ̀ ni aha ẹ̀yin wa máa ké iná ló bí àìlèso orí tán ká pẹ́yìn dà iná ló bí ká fún yàn ní nǹkan ká tún lágbà padà kíni kíni tiẹ̀ láti pọ̀ gbàgbà kíni tiẹ̀ láti sọ pé nítorí ògùn yẹn bá mú all categories of people kọtọ́kọ̀ ògùn yẹn ní nǹkan kó tún lọ gbàgbà tó bá gbọ́ ọ̀rẹ́ rẹ lóògùn ọ̀gbọ́dọ̀ gbà padà tó bá gbé bàbá rẹ lóògùn ọ̀gbọ́dọ̀ gbà padà tó bá gbé ìyá rẹ lóògùn ọ̀gbọ́dọ̀ gbà padà ìyàwó rẹ lóògùn ọ̀gbọ́dọ̀ gbà padà ọkọ rẹ ni wọn náà fún ọ̀gbọ́dọ̀ gbà padà. ọmọ rẹ lọ wá fún kọ àdéhùn ń bọ̀ tọmọ yàtọ̀ lọ lọpọlọpọ gbà mí ọkọ máa ń bún ìyàwó nìkan ló kọ kó n fẹ́ fi rẹ kó lè bá àrọ̀ fún un tó bá wá fún un ní nǹkan tán tó bá ti rí kó wọ́n á lè sọ pé kí ni tí mo kọ́ tí àwọn bá ti gbé fún báyìí wọ́n bá ohun ọgbọ́n mọ́ òun náà àpèjúwe rẹ̀ àpèjúwe kí àpèjúwe ajá lọ́ba wọ ìyàwó náà gbọ́dọ̀ sọ ara rẹ̀ o nítorí pọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin míì náà lọ máa sọ fọ́kọ rẹ̀ kó ní gbà kó ọba sẹ́wọ̀n pé ẹ̀bùn under pressure nù kọ̀tọ́ lábẹ́ ọlọ. lẹ́yìn náà kí ni tó wọ́n jẹ́ ìyàwó gánà rí aláìlórí lọ́ọ̀rẹ́ sájẹ́wó nìwọ̀n rẹ ọ wá ọgbẹ́ lè yá ebi ìyàwó tiẹ̀ ni wọ́n òní akọ́tẹ́ẹ̀tì ọ̀la fọ́nkì mọ́tò ńgbọ̀ báyá tí ò ní pẹ̀lú ọkọ fìtínẹ́tì. tálásìrí bá bí ìwọ náà tó ń san owó kíni ọlọ́lé aṣẹ́wó ni nígbà tí èsì pé ìwọ náà méjì kàn kọ́bọ̀ níjọ́ tó ọ̀fẹ́ tó ọ̀sán sọ̀dá kù náà olùdámọ̀ sọ fún ọ pé èlò lọ́fẹ́ fún sọ̀dá kù ah, àti àjọ àjọ understand understand kọ èlò ló fún jágbọ́n bíi tọ́ba sọ pé ẹ o máa fún ní ten thousand ànínú ọ̀nà ó kéré o ten thousand fún ẹ mọ̀ pé àwọn obìnrin ti kọ́gbọ́n kan ní ìsìn wọ́n pé kíní kan ní kọ́lọ̀ àwọn obìnrin kan láwọn ti gbọ́ fíkì òye débẹ̀ ọ̀pọ̀lọpọ̀ obìnrin ní kọ́lọ̀ láìsí ọkọ wọn ní ìsìn wọn náà wàá fún two thousand níjọ́ tó ọ̀fẹ́ ọ wá lò fẹ́ ó sì gbọ́ fíkì òye tọ́ka òwe two thousand rẹ máa wọ́n ló kálí ohun ọ̀fin ọmọ àwọn àtọ̀ mm, mm, mm. five thousand two thousand three thousand ó kéré fikún wọn á lò fikún inṣàlá ìyàwó náà sọ́ọ̀gbà inṣàlá inṣàlá sọ́ọ̀gbà mi mọ́ gbà ìgbà èsì inṣàlá àyè inṣàlá ọ̀tọ̀ sọ́ọ̀gbà mọ́ gbà lórí ńgbà tó bá yá ní ìjọ sọ pé mi sọ pé mo gbà ń jọ actually inṣàlá ni mo sọ ẹ so ọwọ́ àlò náà gbà àdúpẹ́ fọlọ́ so lẹ́yìn rẹ̀ ńkọ́ ṣé ẹ̀tún àmọ́ sáìn kọ́ńtrákì lójoojúmọ́ ni bẹ́ẹ̀ ló lọ́sàn-án lónìí kìí ṣe bí ti jẹ dá o tẹ́gbẹ́ owó tó ọ̀sán tó nǹkan o ẹ́ mùsùlùmí mùsùlùmí ni torí ẹ gbogbo rú àwọn ẹ̀bùn kẹ́bùn má bùn obìnrin o má bá ìyàwó rẹ jẹ o kò sí ní tó burúkọ má bùn ìyàwó rẹ lẹ́bùn torí pé ń gbé lálàáfíà ẹ máa yọra yín lẹ́nu àmọ́ pé give and take ọlọ́mọdé ilé ìjẹba tó ẹ rí i pé ẹ̀kọ́ ńlá ní Islam kọ́ wa o sábà ti bùnyàn ní nǹkan àgbọ̀dọ̀ tún padà pa fẹ́ gbà mọ́ ẹ ìgbà tí mo bùn yẹn kíní yẹn two thousand lọ́wọ́ but ní ìṣó ti wọ́ọ̀tì two hundred thousand bá mú nǹkan mi ò ní fọ́ ọ ó ti bùn mí ó ti bùn mí o mo rò pé yé wa ẹ sì sọ pé bí tá a bá ti ṣe ọ́dà àárọ̀ àìsàn ṣe ìbàlẹ̀ mọ́ ó ti parí. ńgbà tó sọ ndị àárọ̀ níta ń retí ni ẹ káàárọ̀ káàárọ̀ pàdé àárọ̀ ọ̀dà àárọ̀ ẹ fa àmọ́ ọ̀dà ẹ káàlẹ̀ <laughs> ọmọ ńgbà lẹ bá ma ọ̀dà àárọ̀ ẹ káàárọ̀ aa tó nítorí délé wọ́n ti bomi ní nǹkan kíni tó gbogbo ń tá a bá gbóyàn tó bá dénú àyíká ní ìsìn ilé kan ó ti di kẹjẹkẹjẹ ọwọ́ agbọn àbúrò rẹ̀ àbúrò rẹ̀ wá rinoveti ẹ lọ́nà tó ti pọ̀ ọdá mọmọ owó tó wá ń jẹnẹrétì lórí léwu la ilaha millions upon millions ọwọ́ agbọ lọba dákú lọ gbọnagadá àwọn ìyàwó rẹ bá jẹ ọjẹ pé ẹrí nǹkan ń bẹ ń ẹsọ nǹkan nù ẹsọ fa nù ẹsẹ kínní kan ẹyin òkúkú báyìí ẹdá márùn ọtá <laughs> irú ẹgbẹ ò nídìí láti máa gbà mọ kọrọ pé wà sọ bá bóyá ní ìgbà ò nídìí láti gbà mọ̀ràn kó tó bóyá tó bá ti bóyá ní ìgbà ò nídìí kọ́ adẹnudọ́ máa kéde àbí òye wà torí pé gbogbo tẹ bá fún yẹn láyé tẹ bá kéde fẹni tó nífẹ̀ẹ́ yín tí èsì sòun lẹ́nu yọ padà fẹ́ yí yín lọ́kàn padà náà pẹ̀lú pé wa ẹ̀hẹ́n nísìn ó dìpẹ́ndì lórí bí kálukú bá ṣe lágbára ma ọ̀nbẹ́nu á ní ẹni tó lè bùn yẹn one million tí ò ní mọ̀ kó mowó ókè one million yìí mo á bùn yẹn ṣé gbogbo yẹn ní sọ fún un fámìlì mi tí inú ó dùn àbẹ́rẹ́ rí nǹkan mìíràn okòwò ọlọ́dà àtàndá àbẹ́rẹ́ rí nǹkan tí tó bá gbẹ́rù owó àwọn ọlọ́ba gbé fún ni káàkiri ẹ̀ mo ní one one hundred thousand gbọ́ ìyá alágbàdá sáà ní mọ́tàkì ó gbé ọlọ́gbé sẹ́yìn àwọn òtáàsì àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ tó yóò bá lẹ́mú ẹnì kan àti kò ṣe dáa torí àwọn ọmọ orí wọn tún fẹ́ẹ́ fò lọ́pọ̀ one one what one million ó sì bẹ́ẹ̀ nu wa ẹjọ́jọ́ pàgbára rẹ̀ ọ̀ka kó bùyàn five thousand tó bá fi lè bùyàn five thousand tó bá padà débi sára sọ fún yàwó ẹ lè jàjà one week lórí five thousand tó bùyàn àtijọ́ mo ti ń béèrè lọ́dọ̀ yín kékeré ẹran wá dé títí bẹ́sikẹ́lẹ̀ ra o ìwà lórí láyà ẹ̀yin náà lè lọ́ọ́ bùyàn ah, kàzára ẹ ń padà rìgírẹ́tì pé ẹ̀bùn yẹn ló wọ̀ torí ẹ̀ ló ti jẹ́ pé ó yẹ ká láti pamọ́ àtipamọ́ ni dáadáa téèyàn ṣe tí ò máa kéde rẹ̀ torí irú rẹ̀ ni ó padà sẹ́kù fún ọjọ́ gbẹ̀dàgbẹ̀yà tó bá dúró títí ìyàwó àtọmọ rẹ̀ náà lọ́nà sọ fún wa pé àwọn ọ̀tá ń bẹ fún anú ìyàwó àtọmọ pété gbogbo wọn àmọ́ o lọ́tà nú ìyàwó o lọ́tà nú ọmọ tó bá yẹ gbogbo dáadáa tó bá ṣe lọ́mọ kéde fáwọn wọn yẹn à ò ní lè ṣe dáadáa mọ́ bàbá olówó ńlá kan ní Saudi yẹn ó gbé owó ńlá gidigidigidigidi kankalẹ̀ wọ́n jẹ́ ìdajì bílíọ̀n dọ́là kẹsàn pé five hundred million dollars ó tún ju bẹ́ẹ̀ lọ torí pé owó yẹn ó ń lọ bí six hundred million dollars ó gbé kalẹ̀ tó fún ọmọ fífi àmàlù xèrìyà àwọn sí olóore kọ́ ẹ̀sìdì sàwùdí gan gbogbo fámìlì rẹ̀ bá yá torí wọn kéde inú ìwé ìròyìn wọn ti fi kéke ní ìkànnìọ́ amẹ́nisẹ́ni ṣé gbogbo àwọn tó ń lọ gbowó fún àwọn ìyàwó rẹ̀ nù àwọn ọmọ rẹ̀ nù ẹ̀ ń bẹ́ o mú sínú bàbá ó sẹ́ẹ̀rí nǹkan kan. wọ́n á mú bàbá yẹn wọ́n lù ú kùn kó fi wá sọ pé mélòó wá lélẹ́yìn jẹ́ nínú nǹkan tí ó kù fẹ́ yìí ó kéré bàjẹ́ nínú tí ó ṣẹ́kù fún yìí nǹkó yé wa dùrúkọ àwọn ẹlòmíì lówó kọjá àbíkí àbùfà ntòhún lòun fi ṣe sàrà ó kéré jọjọ lẹ́gbẹ̀ẹ́ jọ́sẹ̀ àmọ́ síbẹ̀síbẹ̀ àwọn náà mọ̀ àmọ́ wọn ò torí ẹ gbọ́dọ̀ láti pamọ́ tí ẹ bá bóyàn lẹ́bùn ẹ má máa pariwo ẹ má máa lukoro nítorí pé lọ́pọ̀lọpọ̀ gbà mí látàrí à ń palantia à ń pariwo à ń ṣe ládé ìṣẹ́kùmọ̀ torí pé ìwọ náà ti kọ́kọ́ ṣe ń tọrọ ọlọ́run báyìí tí wọ́n máa ń sọ tí wọ́n máa ń sọ tí máa ń sọ ìwọ náà bẹ̀rẹ̀ sí ń ṣe báyìí ọ̀rọ̀ ẹ̀jẹ̀ àwa náà àwa náà ní ìṣe ọ̀rọ̀ àti rọ́bìṣì torí di eléyìí kọlọ̀ nǹkan má bà wá sẹ́jẹ́ tá a bá ti bonya ní nǹkan ká mójú kúrò mbẹ̀ ká mójú kúrò mbẹ̀ àmọ́ tá a bá mọ̀ pé ọmọ ti mọ̀ mà wá ìyàwó ti mọ̀ nǹkan yẹn mọ̀ wá àwọn abóyàn dandan kájé wọn mọ̀ dandan ní kájé kó wọn mọ̀ lèmọ́dá nítorí pé kú ń tẹ́wọ̀n á táwọn ọmọ wa fà kí kọ́rùn tí wọ́n sọ pé àwọn ò ní gbà ẹ lò sójú fún bàbá wa ni ẹ yan màmá wa jẹ ni tó ń tán láwọn bóyin àwọ̀ ọ̀gbà ìsáyẹ̀mọ̀ pé rúwẹ̀ máa ń ṣẹlẹ̀ sẹ́ẹ̀dì kò yé wọn ilẹ̀ yìí o mo ti bùn lágbájá o ilé yìí o mo ti bùn tàmẹ̀dó mọ́tò yẹn o mo ti bùn ọmọ mi ti ń bẹ àbúrò mi o wọ́n ti pè owó tí mo fún lágbájá ń jọ sí kí ẹ ṣe pé mo ya mo bùn ni o ẹ jẹ́ kó yá àwọn ọmọ yín o torí kọ́ mọ́jọ kẹ́yìn lẹ́ẹ̀fì wàhálà lẹ̀ o ẹ jẹ́ kó yé wọn ẹjọ́ bàbí ni kó bínú o kó tètè bínú lójú yín o ètò pété wàá kù táwọn ayárí tí wọ́n da fámìlì rú o eléyìí jẹba lẹ́yìn eléyìí adéjì tó tẹ̀lé eléyìí òun alátòdò abdullahi bin umar àti abdullahi bin abbas radiyallahu anhum àtàwọn àtàwọn bàbá wọn kọlọ̀ kọlọ̀ yọnu sí wọn. látọ̀dọ̀ anábì muhammed sallallahu alayhi wa sallam sàbí méjèèjì sọ pé anábì ni la yahillu li rajulin muslimin kọ̀tọ́ sí mùsùlùmí kan o rajulu yẹn mú kó ń lórí rẹ̀ kìí ṣe ni wọ́n gbà lérò yẹn ni kíkọ̀ tọ́ sí mùsùlùmí kan kọ̀ bá àjọkùn kọ̀ eléyẹn wọ́n máa ń fi obìnrin náà ṣe déédéé ọkùnrin níbẹ̀ bí ẹlọ́ọ̀ ẹlẹ́sàrẹ̀ pé kò sí yàtọ̀ láàrin àwọn méjèèjì nínú ìdájọ́ yìí báṣẹ máa túmọ̀ rẹ̀ nǹkan tó sẹ́nìkan tó bá jẹ́ mùsùlùmí ìyẹn ní kọ́rọ̀ ta ló bá wíwì àwọn mùsùlùmí yàtọ̀ sí káfíìr kọ́tọ́ sẹ́nìkan tó bá jẹ́ mùsùlùmí àyùyọ́ ọ̀tí yẹn là ọ̀tí yà kó gbó yẹn lẹ́bùn tó mọ yẹrù jẹ́ àfihàn kọ́ wa lóhùn ògùn yẹn ma kó tún wa lóhùn fẹ́ gbà padà kọtọ o lópin ìgbà tó bá jẹ́ mùsùlùmí kọtọ ìyẹn ni pé ìwọ láti pìlẹ̀ kọtọ sí ọkọ síbẹ̀ ẹ ṣàkíyèsí o ẹni tó gbìyàn ní nǹkan wọn ní kọtọ sí kọ padà kó wọn gbìyàn má wọn sọ̀rọ̀ ẹni o kí ni kẹ́ni tó ń bùn o sí sẹ́ni tó gùn yín ní nǹkan bá make attempt láti gbà padà kí ni kẹ́yìn o sí. ẹ sọ̀rọ̀ sẹ́yìn ni àbẹ́gbé nǹkan náà wọ́n ti ní kọ̀tọ́ kó wọ́n gbà padà sọ́wọ́ atọ́ kí wọ́n sọ sọ lẹ̀ nítorí tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà tó bá gbà padà ní haramu ntọ́ wa mú má lè haramu. àjẹpẹ káṣíṣe ní tí ó mú mẹlẹ ti haramu yẹn wájú ọ̀ràn yẹn ni kí wọ́n mọ̀ bá ń gbé mọ́tò yẹn ní gbé fún ọ ebi mọ́tò mi ni bẹ́ẹ̀ ni lánàá àmọ́ lónìí mọ́tò mi ẹgbàá mi ẹ̀yìn ẹ̀yìn kọ́ gbọ́ òfin sí ọ. إلا بفعله ففعله واجب. fi'luhu wajib nítorí kéèyàn ò ní rí nítorí haramu ṣe àfi kéèyàn ó ṣe nǹkan tí ṣe nǹkan ti dọ̀ra yẹn òun ò ní rí haramu pé ọfẹ padà gbantógun wa padà àfi káwọ ó dúró pé ó ní rí gbà dídúró pé kò ní rí gbà ńkọ ọ̀ràn yẹn èsì pété nìkan náà wá pé ọ ọ ṣùgbọ́n ọmọ nǹkan oníkan ebó ló fún ọ tẹ́lẹ̀ ẹ̀yin náà kí lẹ wí tẹ́lẹ̀ sọ̀rọ̀ tẹ́lẹ̀ là ń sọ ní ìsinmi àbọ̀rọ̀ tó tó ilé ìgbà bó ṣe jẹ ìwọ náà lè fún padà nítorí jọ gbà lájọ fún torí bá gbé ni lè tún padà báwọn gbà padà ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n máa lé ká lónìí oúnjẹ lọrọ àfọwọ́ ti aṣọ lọ́rọ̀ àfọ̀n ti lógbó bàtà lọ́rọ̀ àfọ̀n ti já dànù ọwọ́ anìkọ́ ọgbọ́n gbé nǹkan òun kí ló gbé fẹ́ràn pé wàhálà ò ti pọ̀ jù ọlọ́run lọ́mọ ẹyẹ tó tí ọba wà ń kọ́ọ̀tù lórí mọ́gun ní nǹkan mo fẹ́ gba padà kọ́dà padà kọ́dà padà ah, èèyàn bò mí lẹ̀ mo ti ta gbangbélẹ̀ mi ọ̀dà láyìíra torí mi ti ta lẹ̀ mo ti jẹ́wọ́ so bákan náà ẹnìkan ní ìsìn ó bù wọn nílé wọ́n ti ta lé ẹnìkan náà ti tọ́ ọ̀tá fún náà tó ti tà fẹ́ lò wọ́n náà tó ti tà fẹ́ lò wọ́n tó ti tà fẹ́ lò mí wọ́n ti di pélé kẹfà báyìí àwọn àmìjọba jọgbà lẹ́jọ́ fún oní ọmọ fún kò sí tọkàn kọ̀ọ̀kan tóró ti ta lé jẹ wàhálà tàdà kọ́tọ́ sí mùsùlùmí o mùsùlùmí wọn sọ ọ̀sán tó pé káàpìrì ẹ̀ áfúlàní tó ti òun ti kọjá gbogbo lẹ́bù yẹn torí ẹ̀ ló fi ṣeré àgbọ̀ pé lẹ́yìn ìtẹ̀báradì kò fèrè dẹ́mi lẹ́yìn tí ẹ̀ ti jẹ́ kékeré kò tún sẹ́sẹ̀ kan má tó bá bàrà máa dáràn sóní kékeré wọ́n á sọ pé ẹ ǹjẹ́ ń ṣe tí ń dùn mí kan jù ní kó títí ẹ máa mú ẹ wọ́n pè yẹn kékeré ọlọ́tí tí ń ṣe ní dùn ọdún kófúrú rẹ̀ ò dùn ọdún ṣírùkù rẹ̀ ò dùn ọdún àrùn ńlá ti dá mẹlẹ kéékèèké lọ títí mu táwọn agun orí rẹ̀ tán sọ bẹ́ẹ̀ bí gbá pàtẹ torí ẹ ìlẹlúwàlì àyàfi bàbá o bàbá wa fi máa yọ ọkẹ wálẹdẹ tó bá bọ ọmọ rẹ̀ ní nǹkan ọtọ kólóhùn ọgbà padà ń tiẹ o bàbá ni wọn yọ kú o ntí bàbá bá bọ ọmọ rẹ̀ ọtọ́ kó lòun ọgbà padà bàbá atọ́ sí bàbá màmá ńkọ́ ọtọ́ sóná ọtọ́ sóná torí di eléyìí bàbá àti màmá àwọn ti di àyọkúrò báyìí tí bàbá bá bọ wa ní nǹkan ó léwòsàn fún ní nǹkan tá a bọ ọmọ kò ní ìdíwájú ní tá a bọ àbọ ọmọ dákọ̀dà onídìí ẹni tí mo gbọ́n ń bọ́ lọ́wọ́ kọ́ tètè lọ gbé wá kọ́ máa ń ok àti gbàgbà lọ́ọ́ mú àbọ̀ ọmọ kí a máa dọ́gba nítorí pé ìwọ gẹ́gẹ́ alára ta ló ní bàbá rẹ nítorí wa ní kọ́ ṣé nítorí ní lójú ọ lọ ni àbí wọ́n lójú tó ní lọ tó bàbá rẹ ló ní ọ bàbá ti ní ní tó ní. ẹ̀ǹtẹ̀wà màdùkà lé àbíkà bẹ́ẹ̀ lànà bisalòlá àdìsílà sọ fún kanú àwọn sàhábà àti wọ́ àti dúkìá rẹ̀ dá lónìí bàbá mi nítorí pé bàbá àtọ́mọ́jà bàbá gbowó ọmọ ọmọ wa fẹjọ́ sùn bàbá mi gbowó mi ọmọ ni wọn lọ bàbá wa ń bàbá kí ló dé tẹ gbowó ọmọ yìí ni àwọn ọmọ yìí ti jọ lẹ́rí nígbà tẹ̀mí lágbára ó ti jálá ẹ̀mí rí nígbà tẹ̀mí ní tẹ́gbẹ́ agbára àti dúkìá mi mọ̀ fi ń tọ́jú rẹ̀ èmi tó á dọ̀ lẹ́ní mo ti dá láìní ṣé mo wá ṣe náà tí mo bá mú nánú owó rẹ̀ bí anabi sallallahu alaihi wasallam ni anta wa maluka li abika àti wá àti dúkìá rẹ̀ ti bàbá rẹ̀ ni ọyẹ kóra ń kó mi. tọ́wọ́n à ń tapá kaka sí bàbá rẹ lánàá mo fún fifty thousand àtún béèrè owó lónìí wáì bí wáì wọn padà sí ọlẹ. bẹ́ẹ̀ náà ni mọ́mì rẹ̀ lópin ìgbà tí bàbá náà bá ti jólè o tó na yọ na bùtùlù o torí pọ́mà rẹ ti lówó àwọn anánàkúnà ó lè abatẹnijẹ́ bàbá. islam ọ̀faramọ́pọ̀ kan lè má gbowó ọmọ bẹ́ẹ̀ tí ọba sí bùkátà tí bùkátà bá wà tó sì lọ́nà mi islam gbà kó lè mú náwó bẹ́ẹ̀ màrò lódì wọn tó ń bùkátà ọ̀gbọ́dọ̀ mówó rẹ mú kú mu lódodo ara ọwọ́ àwọn òbí wa là anabi sallallahu min kasbikum àwọn ọmọ yín ara sí ọwọ́ yín ni wọ́n ẹ máa jẹ nínú sí ọwọ́ yín ẹ máa jẹ nínú sí ọwọ́ yín kí bàbá rẹ jẹ owó rẹ nìyí ń jẹ nínú sí ọwọ́ rẹ àbọ̀ ọjọ́ láti sánmà náà torí pé láti inú kòkó dúdú lẹ̀kọ́ funfun tẹ̀ ti jáde tí ọmọ ti jáde rẹ gbà dàgbà tó dé ọmọ ìyá àbùkù tí bàbá rẹ tó fojú wì wọn náà wàá di gírádùétì tán kakọ wọn dì tẹmátì à ń sọ̀rọ̀ ọmọ sọ fún dáàbì rẹ pé kàn dákẹ́ ọ̀rọ̀ àwọn tó civilize là ń sọ yìí ẹ gbọ́rọ̀ owó bàbá rògbò mà ni wọn fi ra civilization bàbá rògbò tí wọn wò kíkọ lajú kọ ọmọ kan òun mà lọlọ sàárù tí wọn fi di ẹni tí ń civilize rọtọ̀ ń bá kàn. Ọ sì ń gbowó ọ̀ràn ti bàbá rẹ̀ máa òun gbowó ọ̀ràn ti ìyá rẹ̀ máa ìgbà tí bàbá kan màmá kan wọn làwọn bí ọmọ àwọn léèrè láti gbọ́ tó ti rọra ṣe ìwé ẹ̀rí kan pé ìwé ẹ̀rí ráńpẹ́ kàdá máa kọkọ gbà tí wọ́n bá rí tìgírí gbà nípa education yìí so sì ti ń ṣiṣẹ́ náà ń gbowó kan ó kò tún kú olóko pé ìyá mi tún bọ̀ ah! níjò wá láwàá ti pé wọn náà dá dúró ètò <laughs> eh, lọ́dà dúró ẹ eh, à ah, plan tí mo ń ṣe nígbà tó bá di kọ́ down ah máa surprise yín wọ́n ní ah, wọ́n surprise wa torí oríṣiríṣi surprise o wọ́n fowó dábìrà wọ́n ní owó ń dín fìwọ́n náà dábìrà báyìí nítorí pé ìwọ ní ìtàn ò lè dá àkàrà kí làwa lè san padà náà nínú tí bàbá wa ti fún wa kẹ dada dáadáa torí ọmọ mi ní báyìí ìwà ìwà o wàláhì ìwà tí ọmọ mi ń rẹ ìwà tí fi sori ibú rọrùn ni o ẹlòmíì ti ti sọ bàbá rẹ dọta rẹ fa yọkàn lọ ni kò ní mọ̀ pé bàbá kan ló bí òun bá ti rí bàbá òun fi òun gbàtà ayé dáyé fóònù yìí wá ó tún ti sọ fún fóònù pé kó fi nọ́mbà bàbá rẹ̀ sínú auto reject list yóò máa reject automatically who are you who are you to call somebody like me ẹ gbọ́rọ̀ ọmọ aláìlẹ́kọ̀ọ́ àwọn bàbá yìí pọ̀lọpọ̀ bàbá ní ṣàìsùn torí tọmọ rẹ̀ pẹ̀lú lóru wọ́n máa ti tàájù dì ní wọ́n máa bẹ lọ wọ́n máa ti tàájù dì ní wọ́n máa lọ lóru ọlọ́njọ́ da fọ́mà mi ọlọ́mọdé tẹsẹ̀ gbé ọlọ́mọdé ọ̀rá burú ọlọ́mọdé ọ̀rá ìdá gbogbo àdáwọlé rẹ̀ jọ já sí dáadáa ṣé àdúrà mẹ́fẹ́ mélòó bàbá fẹ́ tọrọ fúnra tiẹ̀ mẹ́rin àwọn bàbá tó máa ń fẹ́ ń gbó gan-an sára tiwọn náà tó wọn àmọ́ pọ̀lọpọ̀ àwọn òbí tẹ́ rí o tó máa ti dàgbà mẹjọ́rìtì àdúrà àwọn mẹ́sìmẹ́ǹtì ìwọ́kàn rí tọrọ rẹ̀ ń dá ni ọmọ bó ṣe jẹ́ sọ ọmọ pa Ànábì sallallahu alaihi wasallam sọ pé àwọn àdúrà mẹ́ta kan wà tó yẹ pé kò ní ìsaláìsẹ́ náà ni wọ́n dá bóòdù kò sí tí ọ̀dà dúró yọ̀ọ̀sẹ̀ náà ni nínú rẹ̀ lè pè tí bàbá bá ṣe fọ́ ọmọ tó bá pé pè rẹ̀ ọ̀sẹ̀ àdúrà rẹ̀ náà kọ́ yọ̀ọ̀jẹ̀ náà ni. kọ́dà òbí tóbi táyọ̀ ká bù wọn lówó fẹ́ ṣàdúrà fún mi dáadáa tó sì fún ọkọ̀ jà bẹ́ẹ̀ torí ẹ̀ ló ti jẹ́ pé bí bàbá rẹ bá gbowó rẹ kò ní ìdíkọ́ lọ fẹjọ́ rẹ sùn lókùnrin àti bá gbé bùkátà ló bì bí bàbá rẹ bá mú nǹkan kan nu dúkìá rẹ ọyọ kínú ló tún dùn ní pé wọ́n lọ́n ó sì kádàrá pé kí n lè sẹ̀mí dìgbà tèmi náà ní lọ́wọ́ tí bàbá mi sì fi mú nínú dúkìá mi tí ìyá mi fi mú nínú dúkìá mi tínú mi sì ń dùn ẹ kò dúpẹ́ fọlọ́ torí délé ebéèyàn náà ló fẹ́ ṣe dáadáa sóbì rẹ̀ tí gbogbo wọn ti kú ẹlòmíì ní ìsìn ìgbà tó lọ́wọ́ bá tó tó tó ṣe ńlá fún kò ní bàbá tó fẹ́ tó fẹ́ lóore mà kò ní ìyá tó ṣe lóore mà àyà àti kọ́ máa wọn láti yà ọlọ́run sì ní kí bàbá àti ọmọ ti ọlọ́run kí ìyá àti ọmọ ti wá burúkọ sànù wọn burúkọ sànù wọn ọlẹ́nu bàbá rẹ̀ máa ń rùn sọ ra fún wọn sọmọ kí ìyàwó àtọmọ náà lọ́jà lọ́dọ̀ tiẹ̀ ní ọwọ́ á lọ gbé bàbá sí bọ́s kọ́tà ó gbé ìyá rẹ̀ sí bọ́s kọ́tà sọmọ kí díẹ̀ díẹ̀ ní bàbá àti jáàkì ní Johnson ilé jáàkì ń bẹ lẹ́gbẹ̀ẹ́ bọ́s kọ́tà kọ́lọ́ mẹ́sì alọ́mọ òfò ọmọ àdánù kẹta lá ní kọ́kọ́ pálásì kalẹ̀ fún bàbá rẹ̀ kọ́kọ́ palace kalẹ̀ fún ya rẹ̀ kọ́yọ́ pé palace tí wọn lákòókò kàn ká tó débi tí wọn ń gbé bọ́sù kọ́tà. ẹ̀yin ẹ̀ máa wò tá a lẹni náà ti máa ṣe bẹ́ẹ̀ tí ó fi ra bàbá tiẹ̀ sí palace tó wọn tí ọmọ gbé bọ́sù kọ́tà mélòó lẹ rí bẹ́ẹ̀ kọ̀pọ̀ kọ̀pọ̀ wọ́n tún máa ṣe yóò tún máa ṣèlè fún sí bàbá rẹ̀ àti ìyá rẹ̀ tó bá fẹ́ fún wọn lówó ọmọ tí ń bẹ́ẹ̀ lé wọn tó gbọ́ go and give daddy this eh go and give daddy this owó ti fa go and give daddy ah ọ̀lẹ́kọ̀ọ́ tala ni kó tètè dìde kó sáré kó sáré ọmọ bí bàbá rẹ ṣe máa sáré sí ọ nígbà tó wà ń ròndó tí bàbá rẹ tí ó máa sáré sí ọ tí ó máa sáré sí ọ tí ó máa pọ̀ sí tìdùnnú tìdùnnú síbẹ̀ lẹ́yìn ṣe sí bàbá tìyín nìyí tẹ̀bí tìkanra tìkanra lẹ́yìn ṣe ń ṣe sí bàbá yín torí ẹni Islam sọ pé bàbá rẹ lè bọ́n ní nǹkan kó ló wọ́n bọ́n ọmọ wọlé karama onídìíwájú mi bọ́ ẹ má tó eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ tó torí ẹ ẹ jẹ́ ká ṣe dáadáa sáwọn òbí wa o àwọn òbí wa yẹn àmánà ńlá inú wa jẹ́ lọ́rùn wọ tó bá ní bàbá tó bá ní ìyá láyé ọgbọ́dọ̀ gbìyànjú láti ṣe dáadáa sí wọn má jẹ́ kó ń rí bànújẹ́ lára rẹ̀ máa bá wọn sọ̀rọ̀ tó dáa gbé owó rẹ̀ tí wọ́n wájú fún mú ìtàn bá ń fẹ́ bẹ̀ má jẹ́ wọ́n mọ ìyà má jẹ́ wọ́n mọ àpọ́njú ẹ dákun tó rọ lọ tálẹ́ni tó wù nù wa láti wo bàbá rẹ̀ kíkí bàbá rẹ̀ ọmọ kómi ẹ̀kọ́ ọmọ kán lójú bàbá òun ọ̀la ẹ̀kọ́ fẹ́ẹ́ torí tírú ẹ̀ bá lọ ṣẹlẹ̀ inú òtútù rẹ ló ti máa gbọ́ sí nǹkan kan wọn tọ́lá ìtọ́lá ẹ omi ẹkún jáde lójú bàbá mi tó bá lọ jẹ́ torí ìṣesí ìdí ẹni ajẹ́pọ̀ ti ṣàìdá tọ́pọ̀ tò má bà bàbá rẹ lọ́kàn jẹ́ má bà ya rẹ lọ́kàn jẹ́ o máa dẹ́rìn wọn ni jẹ́ kí ni wọ́n máa dùn báwọn làwọn bí ọ má jẹ́ kí wọ́n mọ̀ pọ́njú má jẹ́ kí wọ́n mọ̀ nira yàtọ̀ sí ìtàn ti mà nígbà tó wà ń kékeré wọ́n ti ṣe gudugudu méje lórí ẹ̀ kọ́ ọmọ bá ti kú dànù ọ̀ bá ti kú dànù tó ọmọ bá ti gbàgbé ọ̀ mọ irú rẹ ti bẹ lórí tẹ́ báyìí so gbogbo wàhálà táwọn òbí rẹ faradà ebi ẹnu rẹ làwọn náà wà yìí síbẹ̀ yìí náà ti ń bímọ bẹ́ẹ̀ náà ti ń bímọ ebi ẹ̀ máa ń tójú yín rí ni ẹni tó bá ti bímọ ni tọmọ mi jẹ́ pé láti magreth ní òtún sunkún dàrọ̀ tí wọ́n ṣe ńgá ńgá ńgá ẹ̀jẹ̀ mọ́ kékeré ló dé ìwọ ọmọ yìí ah bàbá pàṣẹ fún ìyá pàṣẹ fún ẹ kìnnìkan kìnnìkan ẹ àfa ọ̀rọ̀ pé mẹ́rẹ́ ti pẹ̀lú ọmọ ọ̀tẹ̀ so àwọn bàbá rẹ àkàràmọ̀kọ̀wá àìmọye kun rẹ tí màmá rẹ mu tí wọ́n fẹnu fọkún rẹ àbẹ́yìn òrà àwọn obìnrin tí wọ́n fẹnu fọkún kọ́ mọ́ ẹ àìmọye gbogbo àwọn oríṣiríṣi ìpọ́njú tán bá pàdé nítorí tiẹ̀ táwọn ọmọ ìgbà tí bàbá rẹ̀ sùn tí ọlọ́sibítù kọ́ ọmọ bàbá kọ́ńsẹ̀ tí ìsọ̀ ya tó jẹ́ mọ̀tẹ́fọ̀kùn àlẹ́ ìhá òun ò lè gbẹ̀yìn. sọ́ọ́mọ yé títẹ̀lé ni ká tí bàbá rẹ̀ ń tẹ̀lé ọkọ akótó di kó wá débi tó dé lónìí tó ń mú ọ lọ sí common eh, trans níbi kan wọn ò mú ọ wọn tún mú ọ lọ bomi wọn tún bàbá rẹ ọmọ bọ wọkọ káàdì ṣé bàbá náà lọ fẹ́ kó ọ dáná pẹ̀lú ẹ alẹ́ lómi ọmọ gbé bàbá rẹ pamọ́ pé mi ìfẹ́ kó ọmọ pẹ́yìn lẹ́bi mi dáàdì ẹ ọjà bọ́ láti sọmọ subhanallah torí di eléyìí ipò bàbá ga pọ̀ iná ní Islam sọ pé tó bá bùn wá ní nǹkan ó lè gbà padà kìí ṣe bàbá tọ́tọ́ bí wa nìkan o gbogbo bàbá tó bá ti bí wa bàbá rẹ ọba àjẹ pé láti ìjọ tó ti bí ọ ní ti máa ń nà níṣì tún lù ọdún ní náà ní tó fi hurun gbà ọba bọ́ ọ ní nǹkan lè gbà padà fáin fáin tẹ́nì kankan tí ò gbọ́dọ̀ takò láti ìjọ tó dájú rẹ ti bí ọ ló ti sọnù bẹ́ẹ̀ ni ìwọ rẹ lórí rẹ kò tún ní kó o o ti lé ya rẹ dànù gbọ́dọ̀ àti ya sí ya jẹ tẹ́tí pọ́ lówó àníwọ̀ rẹ̀ lórí rẹ̀ òtún ní dànù ìyá rẹ̀ ti rọ poison sọ lórí bàjẹ́ nípa bàbá yẹn tomati ní àwọn dáàtì mi kọ́ gbọ́dọ̀ bàbá gbẹ́nu sọ̀rọ̀ olórí ikú tá a bí ọ fún abẹ́ ẹ̀gbọ́n olórí ikú ló bí ọ fún tó <laughs> fi yé ya rẹ̀ pé dáàdi mi èso lórí ibu òkè ah, àdéhùn kéèké ẹ̀yin gan la àdéhùn máa mi mọ́tọ́rì o mọ́tọ́rì o tẹ́ wá lọ bí mi fọ́ lórí ibu tẹ́ ẹ mọ èèyàn ló lórí ibu tẹ́ tún wà lọ bí mi fún i'm sorry o so torí di eléyìí báyìí bàbá yẹn màmá yẹn à ọgbọ́dọ̀ ṣe dáadáa sí wọn àwọn gan-an lọ́nà tó rọrùn jù láti wà lẹ́nu tá a bá ṣe dáadáa sí wọn. ibẹ̀ náà la lè bá dánwó pàdé tá a ti ní ráàlìjẹ́ náà wọ̀ọ́rọ́ tá a bá ti fà sí. torí ẹ̀ lẹ́nìkan bí anábì sallallahu alaihi wasallam bàbá àti ìyá mi sí dáadáa kan tó sẹ́kù tó máa ṣe fún wọn níbẹ̀. as-salatu alayhima wàá máa ṣàdúrà fún bákan náà ọ̀sọ́dẹ̀kọ́tù alẹ́ ìhìnmá wàá máa ṣe sàrà fáwọn méjèèjì bákan náà sílẹ̀tù rahim alẹ́tì látò sọ́lù ilẹ̀ ìhìnmá kọ́ máa sunkún ẹbí ètò yẹ kí tí ọba ti ti bàbá ti yà rẹ ọba ti mọ̀ wọn kọ́ máa sunkún ẹbí yẹn pọ̀ bákan náà kọ́ máa dáadáa sáwọn ọ̀rẹ́ àwọn bàbá rẹ̀ àwọn ọ̀rẹ́ ìyá rẹ̀ ẹlẹ́kẹrin wọ́n máa ṣe dáadáa sí wọn torí tó bá ti ṣe dáadáa sí wọn yéèdì wọn máa rántí bàbá rẹ̀ wọ́n rántí ìyá rẹ̀ wọ́n sì máa sọ̀rọ̀ wọn dáadáa wọ́n máa ṣàdúrà fún un ẹlẹ́karùn òun náà ní tẹ́ǹfẹ́ bó wọ́n sọ yíyẹ tẹ̀yìn máa àsọtẹ́lẹ̀ wọn tí wọ́n bá sọ kẹmùsẹ̀ ó kún ìgbà tí ọba ti takùtọ̀ lọ́nà àwọn nǹkan márùn tó sọkù fún wa lẹ́yìn ikú bàbá àtìyàwó a ọlọ́run ọba kó forí jìn àwọn òbí wa tó ti kú ọlọ́run kó bá wọn kó bá wọn ọlọ́run ọba àmàmàṣe wọn àṣìṣe wọn ọlọ́run dàkún bá forí wọn ọlọ́run bá wa sí wọn lọ́mọ àlùjẹ́nà ẹni tó bá wà nù nínú wọn bá kò fi kẹ́ kò fi dípò rẹ̀ àwọn ẹni tí wọ́n ti lóbi láyé ọlọ́run jẹ́ kí wọ́n gbádùn àwọn òbí wọn pẹ́ ọlọ́run ọba kó jẹ́ kí dáadáa dáadáa dáadáa dáadáa kọ́ máa ṣẹlẹ̀ láàrin àwọn àtàwọn òbí wọn gbogbo ìgbà tí títúkà wà ṣẹlẹ̀ látàrí ikú láàrin wọn àtòbí wọn kọ́ tó kún túkà dáadáa ọlọ́run ọba kó sáà náà lóbi rere fáwọn ọmọ wa kó sáà ọmọ wa ló máa rere fáwọn náà subhanakallah wa hamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka